إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين إنني أشهر رمضان نلما لكم أشهر رمضان نلما الله إنني إفضل 1435 oṣù yẹnẹhu oṣù july lónìí mẹ́fà ìfọ̀rọ̀ 2014 onale ashikaratuwa kadaya kugunyo meji efi suratul qamar to ngini pai kojo anya noji aya kugunyo meta efi suratul qamar ujuluka abuja nabi salih wa alayhi alayhi salam yeje ka boka musukolo kadaba samut أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت ثمود بالنذر وقالوا أبترا منا واهدا نتبعه إلا إنا إذا لفي ضلال وسعر بسم الله الرحمن الرحيم كذبت ثمود بالنذر Allah tabaraka wa ta'ala yanihi Abu Samud mamu fiti mamu rimi Abu Samud mamu fiti kuma dungumai ma gudori mi faqalu takma yanihi abasharan minna wahidan nattabi'u yan'une hokai huwa unga anya liboi une hokai huwa unga liboi Hmm. inna awa even kyan ka je ka libu ne yoka ba lafi dalalin aku dehila wa su'ur awa ko dehunna ik betmanogo adaga kini wa su'ur aku defi ohu pa ohu yejugidi ṣùgbọ́n ẹ̀kọ́ gbọ́dúwàá kakini anya gwore ne kiti obi aina kama anya libu ekiti bekama wawushim bekama amulame kudala ama libu enu toluka sali uishi mingi dedan ma akini hi ebukuimwi on allah tabaraka wa taala bukuimi kungi daya melelu kungi dukola ujima imadalen itinu luka annabi sallallahu alaihi salam ẹlọ tẹ́fi sọ́rọ̀tù àárọ̀ ẹlọ tẹ́bẹ̀ wọn mọ́ sọ́rọ̀tù hood ẹlọ tẹ́bẹ̀ wọn mọ́ sọ́rọ̀tù ṣú àrọ̀ àìmọ́ sọ́rọ̀tù námù àmì sọ́rọ̀ mẹ́lẹ̀gẹ́rẹ́ olùkà níbi sálù ṣẹ̀párùkà jù mọ́ ẹwọ́n lèwé sọ́rọ̀tù ṣẹ́mṣù wọ ṣẹ́mṣù wọ́gbù háhá ẹwọ́n lọ́ọ̀lá àbújá níbi sálù ọmọlẹ́gẹ́ ìwọ̀n ọjọ́ yẹn ni ọkùnrin gidwá mi yẹn ni bùjá níbi sálù ọmọ òfin ti dọ́rí mi mainihi une hoka wa unga aliboi alibune hoka mula ohushi aulukia dhikru أولكي الذكر عليه من بيننا بل هو كذاب العشر سيعلمون غدا من الكذاب من, من الكذاب سيعلمون غدا غدا من الكذاب من الكذاب العشر إنا مرسلون قد فتنة لهم وانتكبهم ولتكبهم واصبر ọgbà báyìí àòlùkí àzíkìrò àléyìn mi bẹ́yìn nìna ìhọ̀gbọ́dọ̀ àpapọ̀ṣaká kàdó ya nẹ̀yìn ẹnẹ kì yí èyàn bọ́yọ kò máa dàrí áhùn ìdí dọ́mọ ní ìmúdòmú yí máa dáhùn bẹ́ẹ̀lì mẹ́kọ́nà hùwà òun wà níbi sáàlì hùgẹ́dẹ́yìn كذاب انه ليمي وقاكوكو نشي كان كاربو يي امامي كلمه دوا على وزن فعال بمعنى ان ليك تبالم كاذب شنو ليمي ده كاربو مدا كني كذاب اني كليمي نغبه olimi opakoku eno olimi opakoku mishi ashir on kitala li ene bibi ongishi menitoro la ono alkuma kuji kwa ne misali ure ọ̀lẹ́ ilẹ̀ bọ́ dúdọmọ̀nù ọ̀lẹ́ ní nítírọ̀ làwọn dúdọmọ̀nù ẹ̀mà ẹni ìmẹ̀kọ́nà ń húwà kẹzàbùn ashir ẹnẹ bíbí iṣẹ́ abítàlá lẹ́ ẹnẹ ọ̀lẹ́ mìí ṣe ọjọ́ àkíní ìkọ́nà masálihu fẹ́yà alẹ́múnà gọ́dàn máa ń yáàmà ọ̀nà àì gọ́dàn àrẹ̀bọ́ àkọ́ ọ̀nà tùmọ́rò dẹ̀ àmá ọ̀nà ẹkọ̀ ọjọ́ àkàgẹ́dẹ́ ibà ọ̀nà ẹkìtọ́gbá ọ̀nà pàkúṣáká ẹ̀wọ̀n sẹ̀yàlẹ̀múnà kọ́dàn máa ń yáàmà ẹgbàkìdé yọ ọgbá pẹ́ẹ̀ mẹ́nìlì kẹzàbùl aṣẹ ẹnẹ kìí ṣẹ́ náà lèémí ọ̀pá kóòkò máa yáàmà wẹ́lẹ́ àbẹ̀káma ẹnẹ kìí ṣẹ́ ní bíbí ẹnẹ pàdé tùlẹ̀ pakúṣáká máa yáàmà ẹnẹ kìí ṣe wẹ́lẹ́ àbẹ̀káma máa anya akpịrị akwụmiche akịrịbe adịrị akwụmiche ili enwumujizie ka anya duere fitnetalehum amara akwụmile ka anya duwa ebe a yan ihe anyị anya chenwuma fitina chenwuma shi akịrị akwụmi alihiri ka daa madomoyi ajụmama nwa tini ka chi yin fartakibhum ehiju tanetumola kegalukuma anya likwiri akwụmilele fartakibhum ehiju tanetumola ojú ọ̀la ẹ̀hùn dúkù máa ṣe kú ẹ wọ́stọ́bìrì kẹ́ ya jẹ ya gbọ́gbà kìrà kó ló wá sí ẹ̀rà kúmí àyà ìyànẹ́hùn kẹ̀yìn ya máa lọ́gbọ́ ha àkẹ́dọ́gbà bí ihun ونبئهم ونبئهم اي يومما ان الماء ككومي ma يعني ما ومله كما يقا كما موي ebi ma lẹ́yìn yúdì kùmá mẹ́rin dúkù máa dọ́bọ́ hùn dáàlà ayé ilẹ̀ ọlọ́la ní ma ọjọ́ àkíní kàwọn máa kí ni omi máa kùmá lè kùmá ma gbùkà yóò máa yá ṣá nẹ̀kú rẹ̀ kírísímẹ́tùm bẹ̀yìn náà omi ṣe pẹ́ máa pẹ́ àgbàdé máa pẹ́ ìnà ọjọ́ èkà máa ń momi ìyànà ọjọ́ èkà ràkúmi à ń momi abọ́jọ́ kàún kàkí kàún máa bá nílẹ̀ ábí àyẹ́gbà kìràkúmi lẹ́lẹ̀ á òǹkọ́ máa ń pẹ̀rẹ̀ á ọjọ́ kúdù òun máa pẹ́ apátọ̀kúta fọ̀kọ́lẹ̀ yẹni na kọta láàáhì ràkúmí ikú mẹ́ lẹ́gìdẹ́ ràkúmí ọjọ́ dẹ̀ ọ̀sọ̀kò yá mẹ́jẹun kí náà gbọmí ọjí nkùnmà dùnmù mẹ́kọ́nà kí gbọmí ọjí lẹ ọjí mẹ́ kàmẹ́ ànẹ́ àmẹ́kúmí àyẹ́ kí gbọmí ọjí lẹ ẹni ẹdún kí pàtẹ́ nìkí yẹ rẹ̀ tọ́nádó kọ́ ìbàwọ̀ kúlù ṣírìbìn náà iye òun kullu shirbin muhtadar ene ki numi mo nga ugu mi o yele ki turalo mi mu ma ma ni ame o gban salu ene ayi salu e mu mi pe nga ma ama ka ma chu ne la ama ku mi pe ra ku mi no yele ama no yima ama se ko ra ku mi ta ka ma pe ra ku mi aku mi pe ma o chana o yoyo yi salihu ma chana o yoyo yi ama piti ajojo kira kumikiwa waisalo weke denga yi kwa taka make gbola ona kwa kanga mai salu yetu umetini mai ni hira kumi ngamati ni kedu kama keli rakumile ena du ku apata okuta omeleke tele salu yetu ngaka ngojo ko ya dudu le emu iku ngojo rakumile ayame rakumi ay ma cha kini o uh, uneneni ọjọ́ kìíní ọjọ́ lẹ́gà kìíní omi à mú yìí omi oyè ime yìí ojú àgàkì àná yìí mẹ́mú mi pẹ́ ràkúmí ayé abájọ ibẹ̀ mẹ́ni kó yà ṣòkò yìí omi mímú mi àdójú fáànà tó yìí dùkọ́ àná ayọ̀ ó lé mọ́ fóté àjìtẹ́ ọ̀nà àti arójú òkò lẹ́yìn tọ́ra kúmí jẹ́ wọn balùwì sí ọ̀nà àkọ́jọ́ bó todale nga kakito kia ikiwe domo rakumi huwa gbalu ahira kumi gbalu kokala kiwe domo nene kijana unye rakumi umojoka ona nga mekinya imemo iya kicho yome lunga me adu takira kumi kino ye ke hon omi o enwechita ka maka ụra akụmi akụmi ọfanado sahibahum فنادوا صاحبهم فتعطى فأقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكان كعقيل من اختلف fanadau sahibahum tak ma do ko bi aw yamalawmu ma do ko bi aw yamalawmu fata'ata ta'ata ko bi amale tak mona gudaba iwiterile ichi ichi gbagita bale fanadau sahibahum ma do ko bi aw yamalawmu ko bi aw yamale chenile un che gbitere yoyo eh ma do ma ne shogun òun ṣagbójí àmì top oyè ma mọ́lẹ̀ ẹ̀yìn ló yé yú kóòtù ka mọ́ máa ihe òkú ma ṣáṣí owó pìgò ló yé ma mọ́ ma ṣù yéjú lẹ̀ ẹni ìgìdẹ́ ìbá òun ṣiṣẹ́ àmà òyéjú kóòtù lẹ́kùn ma ṣe yìí ẹlẹ́ka mamọ́la ma kúrò bì ma ń yá pìgò kóló yẹ enigide ohun aṣọ ṣíàmà ní máa yìn ṣíàmà náà máa ṣe colt ṣíàmà náà máa ṣe tọ́ọ̀gù ṣíàmà náà máa pọ́nẹ̀ ṣíàmà náà máa ń gbó yẹyẹ ká yọ abálẹ́ nìmọ̀ ọ̀hún yẹ kòkó bí alẹ́ yẹ rẹ̀ o máa ní ìrakúmi gidẹ́ àmá ní kékeré òhun náà àmá ìrakúmi ipa amma hirakumi gida ikpa ene niki kurakumi wani ki kwa ne hi rakumi na kwai taki aya taki aya ikika romi ikwalo wani ki kwa eh wani ki kwalo ayi to be ko anya ka on kubi ebe gida ku ma cha chu bitere tane ba ma cha ya upo be ku ma cha ni gbi yala li oge ma le ku ma tu ko ni ama ni ki shinga ba ne yin ma hudomu we alagide echa ti kọwa gba wekwipo ekwumeru yi gwumeji anyụgbo meilu enye ikpe nwa rakwumisalu ati na ikpai menigikpa ihe ọlọgọ ya mee agade gị kọwa amaghị na ma abụghị mama mekwa yele na mama dochiri akwumile ya mmadụ alị n'ịla ala ha ka etala ala ike macha akọ ene n'ikele na mama kwa mama dụlọghị to ị ga-ede ikọwe àmá ọjọ́ ẹni nga mẹ́ka ìsálọ́ àkọjọ́ ẹni yìí ọgbọ́dún máa ṣàmárọ̀ ọjọ́ nga máa sí ẹ̀lẹ́kọ́ rakúmíṣọ́ ẹ̀wọ̀n ọjọ́ tọ́ onúgùnugé máa àmá ṣàmárọ̀ ọjọ́ tọ́ ẹni tí gbẹ̀kẹ̀ ayé wọn ọjọ́ tó làbáyọ̀ ṣàmárọ̀ ọjọ́ nù tọ́ torí alẹ́ àmá ẹgbẹ̀tẹ̀lú máa ń gẹ́lẹ̀ tún kà mẹ́mọ́ approval dúró àìbá àmá yá ti kọ́rọ̀ ràkúnmí alágbàjí ń lè akọ̀rọ̀ mẹ́ amaghị ṣùpanù àmá ka tàgẹ̀ àwọn ka gbàjí ọjà àbí àlà àbí ẹ̀ka mọ̀ náà kàíbà ìnọjọ́ kì apẹ̀kọ́ ìnọjọ́ kì apẹ̀kọ́ lẹ̀ dákọ́jọ́ láàmì ihe pàmàtẹ́ máa ń ó tún na ó aminacha cha ya nwụchi oyi ma enwe na-eli eyi ela nwụta na egba akichi mọtọ gị adịnwu iyi kuma ada aka ga akọ enye eleki elekite taba kichi mọtọ ere mọ ene egba kichi mọtọ ga eyete obile egba kwụkwọ chi enwele cha na-ekwu ere mọ nwe ya adịnga mụ na ma achadụ abụ ma ebe ọdụ ka mụ na agụ ogebole hụ mkpekọ oji na agba egwu nke ugotala oyi ya jike idegbu ugwu ọ na-ajọ chelu ma ihe ya okwu nke oke ibidu ka mụ na abịa oye ne ga ajọ ya kweko ama allah tabaraka wa ta'ala ya ce yun i ka kwekọ rẹ̀ inna allah la yumlili zalimi hatta idha akhadahu lam yuflithu annabi sallallahu alaihi wasallam yani o ne ta chalachi madu na shogun ha ye we kwekpa wa ne kwekpa kokole je jo me ba e je jo complete 150000 le no mu wa ne jo kole le che

alụtaji onukete okobi ahụ mkodo ugbo ego rakumi weke stọp rakumi ahụ bụ stọp ghe rakumi nune lalikpọ rakumi jụọ na akakere agụ ne rakumi nune lalikpọ ọbẹ mpịa ka gị na onwe na ọha rakumi gị ina ọha rakumi rakumi chinere rakumi kpa abi rakumi kpa ya mụ ikote oloyo nga okọlọ elechi mee abụ nga akpeli ma ya tọ ịba tee ihu wee mụọ ọ ele dị agha mele ìgbogbo bá ní ìwé mẹ́rẹ̀ rẹ̀ dáná mẹ́lẹ̀ máa lára kú mí ìhìn máa ń lú yé fa akọrù ha a máa ra kú mi pa sálì òdèdè ra kú mi kí ra kú mi kí wà ra kú mi ní ojú rẹ̀ ní ìgbẹ̀rẹ̀ ra kú mi ń dá ìyàgàlùkẹ́lá ẹ̀lá ra kú mi ṣẹ̀gẹ́ yẹ rakumi kuna ci mewa jika kuma kwani mewu kwa mewu alagba yili ya abi hiu ela iku me ya ye yi ele gide ela bi me ya ye fa aqruha maupa fa qala tamattu fi darikum thalathata ayamin dhalika wa'dun ghayru makdhub mojo kan ni misalu ga abu e kuma pera kama akima ela je pale ne ne kinya shiria mamola oyo metale idetare imri bicho la ale denu oyo akidhalika wadu ngeiru makdhubi etaka madu etale deide yashi oyo metaka duma alikuri ngase kwa madomo ine durin ogo kacho kwa akidibiri mgegwele oyo akinge durin takungari de ko hama ẹ̀ka àkójọ mẹ́ta ọgẹ́lẹ́rin ẹ̀ka yóò tẹ́ni ní àṣíní ṣírí àójójí màṣíní mọ́lá màṣíní mọ́lá ọlákùnmá múṣọ́lá lè yí wọ́n bí i òtẹ́ ohun àyámù abọ́yọ́lẹ̀ mú wá kọjọ́ ká níbi sálẹ̀ òdú máa mú wá òdúdó ọjọ́lẹ̀ ká ala ogun fata'ata fa'akar fa kaifa kana ejemen ejemen eh ina nubu ejemen to akadama ya lugu wallahu tabaaraka wa ta'ala yani fa kaifa kana adhabi wa nuzur azaba mi kusharu kiraba mo nei ma yufiti mi ke aba mo nei ma gba ni ha to abi shade ma inna arsalna alaihim onaka kumalu lide arsalna alaihim sayhatan wahida majamola kakagogogo nga makubi hiyo teke taki ya yi duka ya kalekewa ukawa bu mama nukiti uka melaikuwa nukaruma amelaikuwa ukanaruma fakanu fokanu kahashimil muhtadhir amma jodabe na kini hashimi amma doki hashimi sholiki gbede ogo ma ogo e, e ma apaja apa mamuko sipa ko chakabo bola nte alukuli ngapo yokoyo yin ogele nwuru mgbe ma bụ yoke abịa gị ọka chewu o duki n'ọka oyi ọka kọda kọda kọda kọda ki mú kó ya nì ki ẹun na nàyú nàyú nàyú ki mẹ́hẹ̀ òǹkú nke ya ha àṣì mi rẹ̀ ebe maliga anị ọka to elipo elipo elipo ka ti iyoge be yi hashim al muntazir ngara baro to e mu sheku malga onugunugu use ki ache ku ijabote aluko onugunugu egbe un aluko adeju ko yi ara baro akini hashim al muntazir oju akini ogele ma ya ni o ma yoke amune da ti ye he ojo wala wala wala wala ni mo de ku mare mm allah akini fa amma samudu fa uhliku bi taghiya oju akabu ya ni salihu ba togi yanga nabu mama ukang melaiku nabu mama meli melaiku iki a melaiku iki a control mi melaiku iki a control mi ene iki shagbo yi pa ko chaka ti minister of umi of minister of umi minister of arziki chimika ilu imuda na melaiku kuma joga na ngachi kolo ne ne ki director omi ene ki director umi ma do akini aradu melaiku kwa bana de unga ka umi akini shaluto ṣe alótọ́ ọ̀ẹ̀kùnlá ètò lókè yín adútọ́mọ́ ìdútọ́mọ́ pàkóṣáká ẹ̀wẹ̀ ẹ̀dúpa mẹ́ẹ̀ẹ́ ókè ẹ̀dú ẹ̀lẹ́wẹ̀ kẹ́mí ṣe alótánpá wà lọ yọ yìí gbòkì jẹ́ ńlá tó yóò yí gbòkì jẹ́ ńlá lọ tó yóò yí káká mẹ́ya omi tẹ́ mi alọ mẹ́rin tákà bókùnmọ̀ àyà nẹ́ka mẹ́rin hmm, àmà náà dòótọ́ àmẹ́gbùn àmẹ́yẹ́ omi yìí amechini nọdụ ogbegbere obi ọ tanegere hmm, amagwụbe ohuru ameghi amitaki ameghi eleke atanegere chaka mama ni imani ni machini ko machini dugbo na amụ na abanele elifo ededi lagos ama nọrọ e, yi n'uwo mejọ achigili omi achaneghi ẹ adịka na omi chani alụkọlọji chani otukotu meyi ìfọyìn ọlọ́jílẹ̀ wọn yọ́dù tẹ́ngà mèmí omi adékè lọ gbogbo oṣù mẹ́lẹ̀ oṣù mẹ́lẹ̀ oṣù mẹ́fà ọyọ́ méjì ẹ̀ta kì máa lọ mẹ́ṣíní tí nìyẹn mẹ́rù wó mọ́ àmẹ́fẹ́ mẹ́lẹ̀ pẹ̀lá ọ̀gá wẹ́gbùsá ọ̀gá ayò ayé mẹ́fẹ́ mẹ́lẹ̀ ìṣúná ọ̀rẹ́ kì omi tààlà ha kàmúnẹ̀ ilẹ̀ ajá nẹ̀já kọ̀ntrólù ẹgbàá ẹkù àdánẹ̀yìn máa nùpáhójú nǹkan máa dọ́wánẹ̀

awu kaka egwiba awuledumia ene kaka egwiba eneledumia olalawu nhu tolalenga yaka alfedo abai iyo kibawa to uka manero halaka bu yanili salihuji ojo agini awa hukuche awuka kucha karebuma takunugunuguma ma boyo dabena kini uche uko kumalga ujaba mm فكيف كان ولقد يسرنا القرآن الله ينعي القرآن لولا لذكركم هذا شريعه

then dukia kakakuchaka do you understand yes sir me yes sir mele edemu ne ga kene ga kikwa ne kike ole ne modern. itini ene ga amu yumuren ama shala ni qur'an den ole mu de dala dala ma ulola turuk ma sharia fa hal min mudakkir ay dayna ne gidewu me kiya dola qur'an sholan wazi na'am كذب قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاسبا إلا على حاسبا حاسبا إلا على لوط إلا على لوط نديناهم بالشهر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتمارعوا بالنذر ولقد راودوه عن ضيفه فتمتنا فتمتنا أعينه فذوقوا عذاب ونذر بدأ ولقد صباهم بقوة وع ولقد صباهم بقوة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يشرنا القرآن للذكر فعال من مدكر كذبت قوم لوط بالنذر الله تبارك وتعالى يعني بوجا نبي لوط با ولا بوجا نبي سالو كوجيم ما يا ويكو جو كواله ني ولي ما كوجي سمري ولا ما نجو دوا bóyá níbi sálíhù ọ̀lẹ́mà bóyá níbi lóòtù wọn jọmọ́ di sọ́mìrì ọ̀lẹ́mà wà rẹ̀ olùkọ́ níbi lóòtù aléìsàlám ẹtìnà tẹ́bẹ̀hún ló tẹ́ ìṣúrọ́tùl àárọ̀ ló tẹ́bi ṣúrọ́tùl àárọ̀ ló tẹ́bi ṣúrọ́tù húúdẹ̀ ló tẹ́bi elete e ya misura gide omonge eliola ya ne bilu to jali nwi madale ni gide kwimu wojo bo ai ene ma do akini lutu alayhi salam gide un cho ya ni ibrahim anshi un kwa ni ibrahim cho ibrahim ma shaye ne kiti to ma sha ene ka ga inegba ka nama nibi egbo ko ya koro a nibi mele lu aji ya meni kitira we gwo ye acha nibi mi gwo m mi acha nibi we gwo ka aju chojo ne mne gbo mna aju chojo oge lo ya ka ma nibi mana ya ne ama nibi kete ki we ile ki chon kete a wile iju che ile ka ba de muhammadu sallallahu eh, wa aka pe ucheka kwezi kakini kemu deju mumi ngo bodu ile kabadi ya unge waju sharuma wadaiyan ila Allah bi idnihi sirajan munira anibi se mutula ite ngi ile kabadi ai kudale ile waju sharu ilshihi uka inni inoka ki abuten an ibrahim agwọ ọgwụ mụ na ajụse elukwu ẹgbaka ní ibrahim ajụse yorudu ohun dị ime anìkpóhun abidi ime anìkpóhun yìí ẹgbaka ní ibrahim anya ti yira tuji anẹsi amụ yìí nṣe alụkwụbọ báhùn tí n'ihe ọkọ nga gịnị ọya kwu ya mimi alụ aka nye eche bumi yome anụ enawa ena adọbata nwunye ya ka ute n'ilile ẹ̀má lóní lẹ́ìlẹ̀m tẹ̀ntẹ́jì lẹ́ àrùjùmẹ́nẹ́ká wà jùrù ní mẹ́lìyà omi pọ́lá mi bá omi anyá dùkúta na arọ na nyá kí ojí náà kò yọ ọgẹ̀ tí ẹ̀kẹ́ má dùn jàmí ìbítà nẹ̀mí ibrahim àtìtọ̀ bàbá èdè ìbẹ̀tẹ̀lẹ́ máa ń yẹ ayé nkú ẹ̀wọ̀n yòówù yàrá ní alùpùpù ayé má gbàgbé ní lónà lókè wà á tẹ̀sílùkùn wà ona akwụkwọ na ame na adịghị ometa na enwume so ịgba ka ya ṅụọ alụlọ ebe a ị na-abụ kụma libọ onye a na-eche amụrụ ṅụọ ụlọ ịgbale nwụchugbo kụma dọ so abịa aṅụ alụtọ mọ lutu dị abụ ma libọ lutu mụ ṅụọ libọ alụ amụ na alibọ taki lutu ṅụọ libọ sama ya ọmọle ọjọ aṅụ oche mọpere lutu akị lutu <coughs> alụkwu na ya abayọ wee kpọọ lie tí olóòtú wọn mú ìkó ibrahim ọjọ́ wọn ò ṣe pẹ́rù lùmẹ̀ ohun tí omi aró ti sẹ̀dùn yé gẹ́ṣù wá ní tí ó sẹ̀dùn mọ́mọ́lẹ́wọ̀n ló sẹ̀dùn mọ́lẹ́lẹ́ takùn wọ́n mọ́ abẹ́lẹ̀ àmánà tí a ká máa gbójú ọlọ́dẹ gbéjú dọ́gbé mà ní ma sẹ́bọ̀n àmáṣin ìṣògùn àmáṣin ṣe àkíní ọ̀nẹ́kẹ̀ láti yá ọ̀nẹ́kẹ̀lẹ́ gbòkìdẹ́ ẹ̀ ọkọ̀ ma ya oje ma omi mo to ne kele sinu ne kele ole wi ta ndu mi mi wa ya ita ne mi no e ma ye ye nu le le ama ah, yara la la bene ko wo ka ka no ana ye le re en ju abu ma na wo ja ne o ja ne wazi ya wazi le mo ne abo mi ojo akuka o me ati onekele ta'atuna dhukurana min alalamin i onekele me mutin ngin watadharuna ma khalaqa lakum rabbukum min azwajikum habubu le ngoju acho na yome i bukele me tin dama tak ma biame bukele ma tin dama biame yoyi hay kan chita me yache ngabuta bogo ne gireki ngi kuma yache girei ma sabaka kum biha ahadu min alalamin buru taba chinga bana ima matanu alwazi duki achi ya ma bi akol hama bu kuma kadabat qawmu lutin bin nuzur abuja níbi lóòtù ma wáàzùn dọ́rẹ́ mi ma wáàzùn dọ́rẹ́ mi ma kọ́ gbọ́la ń lóòtù ka gbogbo yẹn ni àmọ́ ma ń yọ yìí ẹm dunu bilẹ̀ ìtsọ ìjà ẹ̀hún lẹ́kẹ̀ dàmọ́ la mẹ́ adì ha yìí ń amẹ́lẹ́ yìí ha òlà ibẹ̀ náà ti yìí àmọ́ ma mi yọ kí n kùtùm fa ìlínà mẹ́tì ní sẹ́wọ́n lẹ́lẹ̀ àmọ́ ma mi yọ yìí nàkó mẹ́kúmẹ́nẹ́ torukumẹ́ dasi pa ma fi máyì abu wee kpọkwa emepe wee mee nka ma tini nuwa inne ka da ta'alim ba nuridi eje me nka tini ama ya wowo wowo in qur'ani nu ta ci wazi ma yo duwar ki ci wazi nle to ma ko gba ama ma gbo wazi anabi lutu ni aballahu ka yani inna arsalna alaihim hasiba e, hasiban unga duro wa kare bo abuja lutu ke ma ne ko ma do ki hasiban chahure eke agbebụtukwanị ụnụ ada bụ mama ahụgide ị ga-agbebụtukwanị ahụ ya iti n'iju bebụ akụ hmm. ha sụbụ okwute igini mara ka ha sụbụ yi to okwuta igini nwọjọ ụnụ ida mama ahụ si taa ahụ si si ahụ ma aka ahụ omi omi

todo òkúta yóò dẹ̀ nẹ̀nẹ̀jẹ̀ kọmọ́rí iye gínegíní kí a wá nà yẹ́lẹ̀ fi jojita iye ilé kùmà kọ́ torí kí kò ẹ musawa mẹ́tẹ́n indẹ̀rẹ̀ bí kalẹ̀ musulmi fi nà níṣe yìí òkúta lẹ́lẹ̀ wo dúkẹ̀ kọmọ́yọ́lá ó dẹ̀rẹ̀ jẹ̀ kọmọ́yíwẹ̀ iye wẹ́ ojú yíyẹ magbamu ẹ̀ tàkí wọn yà á lẹ̀ agbónúgbònúgbò ẹ̀ má yà á pètìlì má nà yìí ọgọ́lẹ̀ wọn yóò kí ni halaka máa yìí láwọn yẹn ni iná àrùsẹ́ na alihim hasiban àwòkúta àwòkúta àhìkó yálẹ̀ yìí àkútalẹ́ àwọ́kú sáàbù mọ́má ilá ààlà lóòtọ̀ ìbókòló yà níbi lóòtú kéte abúlẹ̀mùkútalẹ́ má dọ́lá ṣùmánì nẹ̀jẹ́ináhùn àwùmájàdù bí sáhárìn ẹgbà ìnájọ́ wọ̀bíl àsáhárí hùm yẹ̀sàgfìrónà ẹgbà ìnájọ́ màṣàtínà dúbá tọ́jú akẹ́ nẹ̀jẹ́ináhùn bí sáhárìn tó ẹgbà ìnájọ́ àbúlẹ̀jàdù tẹgbà ìnájú àníbì lójú pàbù ohun màkọ́ àníyìn àmà rábìhì ò tẹ́ta kàzába wá ní ẹmẹ́tẹ̀mìn ìdínà tẹbáraka wata aláyé ni hì òjàdùlẹ́kà dúnmọ́ ibá òrànìṣíkọ́ àbáwáyé òrànìṣíkọ́ àbáwáyé ń mama mufu. múfù omi dọ́lá ṣùgbọ́n ní òkúta dọ́lá ṣùgbọ́n kẹzálìkà nẹ́jẹ́zí mẹ́ṣẹ́kà abánilẹ́ abúdú kùmà kuma doja ne tingini kuma agbidiwa kuma chale bola waba togene le nga ngodu jaduma oko ka dunga bona le ebe nga ngodu nga bingini wala qad anzarahum baqashatana aboyi jakala ti ma ngojo ko inu tudu annabi lutu alayhi salam anzarahum ifumaiti baqashatana azabawa ifumaiti azabawa ona ka ado ona ka ama muwali anabi lutu a itin abi chaka huma tilai fa tamaru bin nubur chaka ma tamaru bi mana ma she bin Binu ku feti ki dawo male wala aka yi ucho chiki gbogbo ye gojo ele do langu ye ma chini che domeji ge chuchu chi aka akola wala ge chokopa chokopa inigi tso kɔkɔ ɔgɛlɛ ŋa ma kɔla ma ma de yɛ dɔ mi yɔ la zaba yi zaba lɛ lɛ yamu dɔ kɔkɔ awo yi ma wala kɔdirɔ wa duhu an dɔ ifihi ma bo yanni bi lutu ma tukpanu gbɛn alawo yɛ ni ma tukpanu gbogbo rɔ wa duhu an dɔ ifihi ma ŋɔ ti ma ŋɔ tsi ni di kɔtɔ ma tsi ni ŋɔ ŋe amunu bi ki ŋɔ wɔ ki ŋɔ amunu bi ki wo ba ne bi lutu ta. طلبوا منه أن يمكنهم من فعل الفاحشة بضيوفه أمون نجوه ما واد يدو وسنة تناكما لكما مودا سيقوا أمون نجوه إنك يأتي وازي polisi kuma duwa kidi gadi hewo igbe wọn tó bá polisi kuma àmójí wọn mú polisi gbèdú wọ̀lẹ̀kọ́dí rọ́wọ̀ dúhù àǹtọ́ ìfìhì òpànú ìgìdẹ́ mẹ́sí pagín pẹ̀lú yí gbogbo mọ́mọ́ yá jẹ́ mọ́lọ́dẹ̀ oyí mọ́kànlù sí pàkéwù anẹ́bì lótò alẹ́ ìsẹ̀lámù kí àkíní mẹ́ṣẹ̀wú ní amúnujògùn ó yẹ yíò yà ń mẹ́wọ́n dá ṣe i lẹ́kọ̀ọ́ àmà yìí fọ̀kọ̀mẹ́sìnà àyọ̀nàhùn àkọ́kẹ́ yúrọ́mátàkà àwọn ẹjú họ́ dàmá ọ̀nà àkùnmọ̀ àhúnmọ̀ họ́ ohun makola ma dune yi dabalo ka shari'a mai baka ni gudu wamala ma ko dune malaiku israfil jibril mai mika'il amma meta ma wade mawala ma dune amma ma bo aka mu no ba wala ma midina ba wani jeu ni sino ba tu ni sino ba tiri ma ma ko mi shi to de kai mi ti un gbadan to ke ne ka gba na haru ile nga majaligi yaro ya anibi lutu ala salamu ya dagara ku amuno yumege gi ojo ku mealun ukame aku no na deju bi gboku mali igbadu ka bo mi chini chiya ya bala onu yubi yo ya me mo ja je orali me ra lo mo ku lukin ma ona yin aku chi me yin buye ma ma chabudun ko me ma bo ma chabudo ma teta che me ma chabudo ma ya ku ma o me mu ma na ba yo iba eju ma do ba na ma

abi ha ima tabali kuma atini matini matini matini ti ha tabali aro loju ogba aki ade ma ma ya doke amunu yu because ma amunu yu ma se boku ya tabali alkiloji ma de kete ki junu yi mi de amunu yu ya le ma de e pa ma ya be tabali eni ya obi yi welu ma e omi o ma le me e, e gide o e, agbedo yo igide e ki wa wa

fa asiri bi ahalika bi kristo imine leili wal ko adu alu ye de o na du pe abayo iba ma abu e koru turukum elu wala yaltafit minkum ahadun ma ade yo na alu me de jibu bi kuma ci jibu mi abo ehe o ehe o gide no illa imra'ataka o ye mun ya de jibu bi innahu musibuha ma asabahum ehun ki anya kare ba bo gide iba ehun la ngo kare boye inna maw'idahum subh imda cha ne ngwe la kare kuma dan urudo na lutu yehi a na-eme ma ụgwachi gele mmanwụ alisa sukuhu bi kori oruru jana na ejidan oruru jana na ejidin to falamma ja amruna ja'alna 'aliyaha safilaha wa amtarna 'alayha hijaratan min sijil musawwamatan inda rabbik wa ma min adh-dhalimin biba'id ọmọ hmm. yóò ṣòlò ká léyìn sórẹ́tù hùdà nù mọ́

tu nwere a ji owe na ikpo machin dabal oyi geti ya awa menwu machin wa menwu ma eke yuru maka ma ya ekwo na bed kwu ma arozi etikwo na makamawa fotomasina ayunehum dagmela akwa ibiri luli ruma adịkwa na ekele ruma ọkwa duma ma anyị n'ime ha goo mee ha goo oke umali oke umali iji ekpokobia ala akwa ike agwa nka ma iyu ma ogbuoli ka anụ ọhịa eh, ama nwụlụ lere ike agwụgwọ anya aka ma iyu eh, ma ma mụhụọ ụgbọdụ ma ba ma ọ na ihe ya ma wọn na ihe ya na ma ikpo dama eh, bebe na ma ate ya ba ikpo gọm manya ọgani ma gani gani ẹni akwa dịka eji mụ oge ugbedeki wa gani omi gani lo omi gani gani eh, eh, e mi mi omi gani ala yi ẹni e so ekele ka okoro ya mẹ́adọ́ ọjọ́mọ́kẹ́ amúnú yóò yóò kẹ́ mẹ́adọ́ ọjọ́mọ́kẹ́ báyìí lòtù ẹ̀má yẹ́ ẹjú àti múbi ẹ̀ má mẹ́ ẹjú àmúbi bá olùgbòǹgbò ẹ̀ ńáyá wọlé lòtù yẹ́ yìí olùgbòǹgbò mẹ́wọ́ lami kì mẹ́ẹ̀dí yé ibi kú mẹ́ka nìké pọ̀tàmẹ́sìnà àyùnhùn àyàká mẹ́ ẹjú họ họ

alùkàmì má dọ́gẹ́lẹ̀ ní yóò má dẹ́kì ìmọ̀ òhun ma yẹ́ ń ha yóò mọ́kọ̀ àwọn adùn rèé má dọ́gẹ́lẹ̀ ní yóò má gàbá dẹ́ àṣẹ fọ́kẹ́ fọ́tọ̀mẹ́sìnà àyúnahùn fọ́dúkú azábi wọn núdúrí aláwọ̀ yẹ́ ni méjì azaba máa òfin tí ikọ̀ ni òdúdó òdúdó sọ̀báhàhùn bukuratan early there early the morning

ụzọ aka azaba abụmagwụ mustakir azaba ike agwụ ima legwudu piom ta azaba gana ele nwa akara ma ọdụdụ yi onye nwa ruru egbuduche na ikwu ahụche na omi duto yali omi che na okwuta che na omile okwuta lelọ kpakwucha ka abụ mama bela agwụ jibiri ulu nwa ma na matachi ịkwa na matanu ima na matachi imudu imudu tata telu dunya te temero yale da gbele ngul gima ko gudan okuta wa mamadan ande mai ada ta te iso yo olo ti mi ko makoda ho iwo da ta te iso yo olo to ka ma ogodu makoda ho enwu en abenwu ya jede E ku ngalo de meli meli en ki akwa ta te meli mala kuna kumalu ama iko ama iko manakwa ame bia ma ule ma jara le wala maduke ame o ma ma ke dahu ule ma jara le wala maduke la kumu maru tata te ayo manera tate o, o ate o yale o yale ni apo alu de le mana lutu me me ama me la ka ama abi ma le mera tate abo yo che yeni faja alna aliyaha safilaha ini amele amudoga ma bí ma na onugunugu ma ba ma mu yal duwa sere ta ma me yundu ba ne ma ma ko ma kebe yin emo em ko jodu tunyane ke me yu ane bu eju ngbo ki ta ku bi ba o mo ngedu ba ne ma me ki toga ne ko yele ya ko ta mo ma ka kebe ama ma mu ma mu ko ne ma da mu ne ama gbégi tààtẹ̀ yìí ọmọ mi yí fara ní gbégi àtànà gbígbélé àmì yí fara tẹ̀ tọ́gẹ́lẹ̀ mẹ́làkú ìbìrìlù ṣe wọ́n onígbùnùgbùn ma máa lè tí ha ní kẹ́bẹ̀rí ma ṣe mẹ́làkú ìbìrìlù ṣe wọ́n mẹ́làkú ìbìrìlù ṣe wọ́n onígbùnùgbùn ma bọ̀ bó yá nínú ẹni dúró ma bọ̀ bó yá ní ma lè tí ha ní ọjọ́ ẹni a máa lè tí ha ní lẹ́yìnbá wà á tọ́rù náà ha hijara ẹgbàlẹ́ takomi òkúta sáà hijaratan min sijilin mandudin musawwamatan inda rabbika gbo mun mo ya ko le mo ke adabi mi yanhi wala qad hmm? fazuku azabi wa nuzuri to me ja azaba mi ma me àwọn ju fitimi ma eh abi de u fitimi je nko ne magba ni hmm? e, ya ke azaba mi ha azaba ko na kinihi eh ire ju ka da azaba ya edwa azaba gale ni ti mi ju ma ku megun mẹtẹẹsì ń lu yẹkítà gbàdé àkọ́ àzába ń takọjọ́ wọn dàbí wọn máa yá òkú ayé títí wọn dùá wàlà kọ́dí yẹ sẹ́rù náà kùránà lè zikiri fàhálìmì mùdẹ́kẹ̀ ìní ojú sí àmà alkùránì àmà hù lọ́la tó dáàrí àmà alkùránì lọ́la yìí ìmá dáálẹ̀ ìgbàmọ́bà mẹ́má ní kí gbígbà tàbí bẹ̀tẹ̀ ní máa ń jí ní mímà fàhálìmì mùdẹ́kẹ̀ àìdẹ́ ìhà ولقد جاء على فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة أم لكم براءة بالزبر أم يقولون لنا نجميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل شاعت موعدهم وشاءت أنحى وشاءت أدعى وأمر ولقد جاء آل فرعون النذر الله تبارك وتعالى ني اوشوشي ايشوا كربي بوج فرعون النذر وفتي فتي سوا بما nṣà níbi musa aleyhisalam kọjọ pàkàrẹ̀ gúnmà ń pàí ọmọ ayéhun harun àmà méjìlẹ̀ àmàṣà níbi dàmà àṣílẹ̀ àmà níbi kùmàṣìzámẹ̀ ní dàmà kò àyẹ́mì àmà níbi múnẹ̀ lọ́dẹ̀ àníbi méjì àmàṣìzámẹ̀ ní dàmà musa wàṣà níbi ń harun ọmọ ayéhun gùnùgù àmọ́ bọ́ṣà níbi àmà ìgègì máa ṣe pẹ̀rẹ̀ máa pẹ̀rẹ̀ máa ṣà níbi má dàmà ṣọkọ́ka níbi ká agbóhè ògbó kàkà níbi múnà agbóhè ògbó to e eh, ago egba kama ajuse oya na misra kuma do ma ajuse ina mi hewu ki yo ya na egba leyoyoyo ama ni bi ma ngodo ma ajuse rama eriko ama ni bi ma ngodo ma ajuse rama ale ngojo un ya ka emire yini boji fir'auna ufiti si watuma kazzabu bi ayatina kulliha amda hamayawa ma udoru imi kwa kushaka ama famayawa ma udoru imi ha fa aqadnahum akụda azizi mokoteri taka gwonyuma na ka gwonyuma liba ugonyu iye ene enekiche n'ile enekiche n'ojima na ki ama minwu liba ama ogele ngamuma ingini abajo yi sepeneke ugbale ne ka tini ngene heke heke ka ya ugbalun yunga ko ngayera nota yunga ko ngayi babera nota

ya nene ke ehu gbaru nga ke do te do abayo ni oyele giro ya anu yi nene ke nya chu luku ya ma ya gbe ku da ki amu ne jati no ko oko ogu hu ma jati ni ta oko ogu ne omo soke kuma ma la ma o ma madeke lelelelelelele bóòdú màtsọ n'enyi kò mà dọ́n pa kótsaka ma ọ̀ma le daka ma ọ̀la yẹ tsọ gbọ́ n'enyi onugunugu ŋɛ dɛ o ọgba kọmíṣánná polisi pàpà ŋɔla yɛ dɛ o ɛ ma numɛ lɛ amaneke tɛ lɛ nɔnú ma ŋɔ deke le kɔla ŋɔ le ọgba kọmíṣánná polisi la yɛ wa ɛ tiɛn kɛ yɛ takama amu yi akụda azizi ndị azizi oyi mere ene igi mache na ilon oyi eme ka onye ya hụgbalụ nde takọla ya igba gị inene ka hụgbalụ akpa ma ya dị ya na-ekwu ụda nene ka hụgbalụ gị jiloko ya ya nene ka hụgbalụ nga abaghị ogige abụghị ya adị funu miti ya kọrọ akụ ụmụ ma adịkwa imi direct mami ma ọ bụ dukwu etete tan ma igbo ihe ihe na-edo amelenu ihe na-edo amelenu

ẹni kò máa dọ́wà kọ ibá ẹni ilé kàṣí tó abánilẹ́ na kẹ ní ilé a máa ka lè kàmú àbítì yìí tó ibi pẹ́kẹ́ ma ń rọ yọ́wọ́ nẹ̀gẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń kọ yọ́ ẹni akza azizi ọ̀nà na nẹ́gìṣẹ́ ní ilé kẹ nẹ́gìṣẹ́ ní òyí má ọ̀nà kẹ a máa mu lè ibá opportunity Eh, alụkenegin ọpọchuniti amamuli alụkenegin nukpaghị amamuli taburuku na ọpọchuniti mi abayoyi ki nukpaghị ki na iyebi abayoyi salahu si mokuta diri tuhun nige salahu le ohun mama abu abayoyi eliku ọgbẹ́ mi abayoyi abudu kechu bitere kumadi agbonu ee abudu kechogu yue atejurehun abudu kechogu yue alọhue abẹ́nahun ọgbọ́kọ̀gọ̀ hide iṣọ́ chief of defense igbeleyi nigi yada ko bawo ke bona en yada ko bawo ke bona abake yada ko bawo ke pe yuru ke de yebi en awo bawo o le le chabu ya pala won ma won ma ko mama mu ile mama mu ile dipi odu ma mu ile ni commissioner police du ma mu ile ni abake ko ke Isaac Alfade chief of eh, chief of air staff igbele de so abo genele mukutadir ami mukutadir dunia mi ka de abụghị eji ma makwa ma ali gi ihe nwụ dị na ipe kadị tijigwe ne ke nya ahụ letini ma nya ponishie haligi ponishment ma nụ kwahu to abanele umi ojo na ojoadu ojoadu ojoadu wo ba yede yenu ona ile ama muli ona ya ama muli yenu ogele ama muli akhza aziz tak mamaro yo yene Firauna ojo

ẹrẹ̀ nga ani musa pípé wọn lè abẹ́yìn náà dàgbà mà ní ràkúmi mà náà àyẹ́lá mà ní zaki kó mà nú máa lè ẹ̀lí ọlẹ́wọ̀n jà ìdúkù mà náà ibà ọjọ́ yọmọ mà lè àgbàjì yọ gẹ̀gẹ̀dẹ̀ ají mà yé tí a jí àyẹ́lá kọ kìfìrà àwọn náà ní àyẹ́lẹ́wọ̀n sọ́gbà òun alùlẹ̀ táka mọ̀ nẹ̀ ọjọ́ mú tíjú gẹ̀dẹ̀ ìhùn onígbòlùgbò fìràún àti gbójú ẹ̀rẹ̀ dú igbó máa yànlá pa yànlá dábàká ló ájì ti tó lúmì ìbí ọ̀nà ìbí tẹ́rẹ̀ ilẹ̀ dábàká ló iye gẹ̀ àdábà báyìí ní sẹ́ndẹ̀ kí mẹ́la ikú jìbìrì lù mọ́ àyẹ́lá yóò lé dúkú àlìjẹ́na ìmúduwọ́ mọ́lẹ̀ ìmúdàdàkọ̀gbáhùn ìmí ò lé ìmúdùkú àlìjẹ́na ido ọkwa na gido ole ole mere ka nleta gba ohi mere ka nleta gba abi onobule ele iwe maka ọwa ayaba dọgba gị ya maka ji dọgba gị anya nwata iwe tụrụ ala menaki ayọla me gwa bụbụle ayọla me ibi ma adịghị menu kata mechi na ili ba aba ya kọla ha mụ apapapa kwubi akọla gị hmm. Hmm, odu

anya la nkwa alị to li ngojo le ngojo jengo agikobo duma kabade ai tu tabu le kwa kucha kama ji baji ha ji eyo na kilipa la ko yo chita bene kita ai oni le ngama joju ya leke nga kola amu ni kema birame lijun ya yala na ye chenye ngola uda a kola amu iju kema birame akwụ na ka kunge chojo ame ka kunge chojo ame ko yela ngo ne tubui ko yele ọ̀làlẹ́ dúró ya tó ayé owó elu ń ẹmà kúrò ọmọ ẹ̀kì ní ẹbí tẹ́wọ̀n tẹ́ta wọ́n á zìlá ní hàrù tẹ́jẹ̀ rí mìtá afọ́lá tó sírú ní ẹ̀kẹ́ má máa kúbi ní túgbẹ̀gẹ́ àmà ní gẹ̀ẹ́ni ẹ̀yẹ́lá wọ́n yí kẹrẹ káma ló káma yá kama musa pọ̀ ma ya mama yẹn la lu

ọ̀nà yìí n'oche jẹ́ kì nìyẹn káyé àìlèkẹ́ àwọn ilé oyá yìí amẹ́wọ́ ọ̀là lẹ́wù amẹ́ntu annahu láìlá ilẹ̀lẹ́bí amẹ́nà bíi ìbẹ̀lú israel wọ́n akpa ọgbẹ̀ o musa ọ̀hún ẹ̀jẹ̀ ọ̀hún ẹ̀dẹ́ àbúkà máa lè musa bá yọ yìí oyá kì ní àlà àná ìtọ́ tákẹ́ wọ́n dé musa yìí ẹ̀ bìkẹ̀lẹ̀gá ní pàbẹ́ pàkúṣaká yìí ètò tákẹ́ kàkúnlẹ̀ dì má ní kọjọ́ yìí tọ́ àgbà gbọ́nà kọjọ́ ọlá azaba dúkù máa ọ gámi nẹ́yìn wọ́n kò yé ni àmàmẹ́lá àmú alùkẹ́ ní lílé amámùnàmù alẹ́ngàmọ́màmù akùfárùkùn khairun àmàkáfìrí ìzámẹ̀ a àmàyọ̀tòlẹ́gẹ́ yìí amú wòlá ikọ̀ mọ̀fẹ́ká àmàkáfìrí amu yìí ìtùpáyò máa ka àkáfìrí ìzámẹ̀ ní mẹ́nẹ̀yà nẹ̀bẹ́ ìgbélé ìkẹ̀dẹ̀gbìtì máa ka a nẹ̀bẹ́ ìgbélé ìṣọ̀kọ́ máa ka ìgbélé ẹ̀hùn gidi akufarukum khairun ama kafiri eme amayotile yi ama tọgba yi am ulaikum abe aka ma kafiri bi igbele amayotile yi lójú gbẹ́nẹ́ ka ní kí abé ìgbélé lè parọ́ ha ẹ̀hùn tí a mẹ́ka máa ní kí wọ́la mẹ́gbẹ́ wọ́la kọjá kẹ ha yìí rẹ̀ akufarukum khairun am ulaikum ama kafiri eme ìzámẹ́nà abáyọ yìí ama tọgba yìí ń ama kafiri bẹ́ ìgbélé yìí am lakum bara'atun fi zubur abaka me ama kafiri zamani ijeni bara'a kuma da ngame ìṣirò takada exemption kùmàdánà mi kagina amẹ́tàkàṣù léèfi ọjọ́ àhàlákì mẹ́n amẹ́tàkàṣù léèfi ọjọ́ àdàzába ńà mẹ́n ìṣẹ́ ní bàrá ọ̀gẹ́nẹ̀lẹ́ kùmàdánà mẹ́ fi súbúrì ọ̀takada yóò lítà fi am ọjọ́ àkínà àìdá ìhà yẹkúlù na abó yẹlẹ́ àgbọ́màjá kan náhánu jẹ́mí umun tasir màṣáka yàdé ìbé màkíní àmáyébá àmàṣàmọ́ yàkùmáyánà tìkúyò fìràún náà kọ́bùn ṣaka gínda kan yàdó ṣaka náwà bá a máa nọ àtẹ́yìn wọ́n wà tẹ́lẹ̀ mà ní yẹ ayẹ́rẹ́ yìí na yà ká ma parísìkì ma pẹ́ ọmọ adó yàkó yà ló rẹ̀ yìí tamatira kú mímá tu jẹun kuma nẹ́kùn ma yẹ yọ́nà ajé mú kọ́kọ́ kó ṣaka àmúṣẹ́ ma dú kuma lójú yìí kuma déjú tó yìí kàkú ma ló ma dàbí akẹrẹbọ báwọn dàbí akẹrẹbọ gẹ̀ bẹ́ẹ̀ tara kú min jannatin wa uyunin wa zuru'in wa maqamin amin amen radu kuma tono jana onyi papu chaka abomune kadhalika wa awrathnaha bani israila oja karzi kima unyi du kuma ko yeyo papu chaka oja kini ile mdengu ngwa bani israila yimu dengu ngwa bani israila to la la yenhi aidaiha ama machaka lakini ama echa moja kama no ate kama na sikoi so sayuhzamul jamu oja kini ama moja kuma amójàlẹ́ ma ń yáwò má bíríkìtà sẹ́ ihù zẹ́mùlì jẹ́mùhù amójà kùmà kó yídó kùmà pìlù lẹ́ ma ń yáwò má hàlákà wàyíwà lónà dúbùrù kùmà amójàlẹ́ kìtùbì ma ń yá dàgbúmẹ́ kùmà ń yára ẹgbàdúkẹ yá mẹ́pàá ma ń yá dé amma kafiri duk ma ya hoko a gini ma ya fi islamu lungini kama ma gini sai yi huzamu jamu abu duk ma nana kade o jama'o ya yawo ma birkita abu duk ma nana kade o ya yawo ma halaka o jo ya ya mun wa gbade ma kwa ma kwa ba wa yawluna duburu obi ma da gbayo ohun ama kafiri ya lo ho ile eji ma ya ci ho ho yi ma mutu ma kurubi ma mu yi ma moto mako makoro la mabi ma mo dile mako dile ma yoroda agene gi aka don kama aka kama aka amenige duhu amaka maka kama aka ameni duhu aba yu agene ne gbe cha kulime kejuruma kuma cha lukedo ma gbai eh kakini lesta alayhi bi musaitir adu echi monito yiman kona ma duru kuma cha lukedo ma gbai chuma kona meme ya cha lukedo me gbai ne madale ma kuma mdu tuya amenige daga ne menige daga ne sayuhzamu jamu wa yuwalluna duburu abe kuma na bu mama bu ma kuma mi pamo be kuno ene keji benu kama chako yele chatane bo wiye uyanyo no yo ngeju yanene do kibi ojo ya anibi sallallahu alaihi wasallam ni me bi ojo yan me bi ojo akanya ame kuma ri do be to la tala le me bi ojo akanya ni ede nja to la tala le ji bi ojo akanya no mo ame kuma bi bi ojo akanya ni me jo e ko la me yele yo mu me imada le nti kwene ku ya ya ba to wayuwalluna dubur amma kafiri shi rama rayu in rama rayu turu waka annabi ta kafiri ya juja ba wujan duki aya shalu ki ani ki li ki ja ki ani ki abakapa ki abakapa turu kun ki ora ina ki wujan apa mda to kuja na lu kulli fudur kulu tal jena ile kun le du yire me igbe tak me ne kapa ukwe ni le tane ama pa shi takbir ma kwayo allahu akbar mamukun hitiba e gudama ma gudaba lo mama ne ke ehime duane mama ne ene mun ehime duane ene meta ele kuane enwe ya bi che na ayo yi ule ngeli ke ule ngeli ama ko be no ke gbe no ke gini gini no poli amado uka kuma mu kuma rute moto mu ke ji marute moto ibe ki bobo o jane ule ma gini rane ene ki no be no be ene ki nigba nigba ene ki negbe negbe eye da kuma mu je moto ibe ki bobo so lo ya ma gini lo eyi uze mụrụ jem uwe iwe luna duburu ọjọọ aka ihe anyị nyọn mebi ọjọ ihe anyị ụwa anwụ obuche ekpere enwe onwe e. kenwe onye ike tiro emekwa onye ike tiro ẹni ike àṣọ na owúlé wẹ ẹ̀kọ́ wẹ́sẹ̀ ẹ̀kọ́ gímẹ̀ ẹni ike ṣe ẹ̀kọ́ gíwẹ̀ àwọn yìí àdọ̀kọ́ wẹ̀ ẹ̀ àti jíjẹ kọjú àdú ọyọ́ mẹ́ṣe kàdé ṣọjọ́ méjì ẹ̀ta mẹ́ṣe kọjú ọyọ́ mẹ́ àmúgbọ́jà ní ìtàkpátá ni àmáyé wọ́n dọ̀bẹ̀ náà dégbè náà ẹnẹ̀kẹ́ àkàyà

ama akpa ama agbede ahụ dabi alụtụ nye o aba ma kabiri bụ ma ji alụ ga ka manya amanya akpa kpalụ ọjọọ ma jogo bedere ha enwekere bụma anabi ya n'ihi ọ na-aka anya chili akọ yole ga ya alkorisi akini amenati kuda ako yali reinforcement awa ako yali o maka anyị ihe dukida ame nwe mụgenu ihe dukida ame pagenu mee ka ọma akụma kenwu ya maya ni today ngi ni ọjọọ ule ngi tinga maka abiri yi ala nga anabi ka ọma ihe na abụdukwu ma jọọ n'udu bụka melu ma ebe ka na edili meta anya omegweta ebe a kwuli ma nyara gị so ugbo duku station me iyi ihe duku ya mee ka nwa hands up hands up kọọ ya te so ime ọkụ ya te gị sọrọ na meba mee omume nụ mekpamanụ site na ma gị maje ka ya kọọ ya te gị ni ka ya nụ ka ya ya ọla na mụ ẹgbà dúkà máa pàwó kúgbó bá ipa máa pàmọ́ nìyí àmá òkè ilẹ̀ bá níbi ẹni ọyọ́ ṣe promise àkàtẹ̀kùṣẹ̀dọ́mọ̀ yìí tó dáálé mú àmú máa ọ̀làmù yìí tí ó máa dá la pààyàn nìmẹ̀ kọ́yàtẹ̀ kọ́yàtẹ̀ kọ́yàtẹ̀ ẹ̀sọ̀ rẹ̀ dàbẹ̀ká dẹ́pa igbọ́n ẹgbọ́kọ́ nà jíjí ẹmùkún ní dákọ̀lẹ̀ ẹni ike amma fatukan malayin kan min fi atin qalilatin ghalabat fi atan kathiratin bi idhnillah fi atan kathiratan bi idhnillah wallahu ma sabirin amma kwade goye mamda amma kafiri da abdu manana kare sai huzamu li jamu lare eh alkuri ko yochi pani bile no mo yeni ojo ojo bedere anyawa ojo le ya ba yuzamu li jamu amoja nana leba manyawu mahalaka amoje nana lele ma nyawo ma halaka annabi sallallahu alaihi wasallama bayan ne ojo majuja ko gube da riyi in sallallahu alaihi wasallama wa fi kubbatin lahu yawm badar kun yi makama ko ke guwa bene so ma gbe ka ma pa ma set yo ko ma yo ta ma do ya yi ni bi go aikwa gwehi a gihun yanihi on yaka yanihi an shuruka a haduka wa wa'adaka allahumma in shi ta lamtu ubad ba'da al-yawmi abada yin ojo in alkuri ke si pa alkuri le na gboko be ya alkuri la bajo iru ke choji yuba eni ga kini ma won rira re o ya na ige ni ki anyị na-ewala gịrị ya na ebe ịkarịrị abị nwoke ịkarịrị abị nwoke ịkarịrị abị nwoke nke nna abakarị agwọ nyụọ anebi ya wee mee maka omigwakolo eme ha iyi onye ọ na-aka nebi akara iriri ya akụ nidakolo nwu ihe na maka ụgwakolo eme iyi taka abakarị gwọ onye ọnwụ ihe na hasbuka ya rasulallah inyo menwonụcha ọjọọ inyo kime alhahta ala rabika ọla ike kika ya kika nwegota mele

amai umanya halaka mauni wayuwa luna dubra amanya rubida umanya raloge bengini nganya mumangini beli saatu mauiduhum egbaka unchalikuri mako yorute bana inegba ko yochalikuri girute uma inegba ko yochalikuri ko yorute uma kakija apa manya de anya muma egbale un dengini ke wasaatu adaha egba kakale kakini ija mapa mapa anya de

oye oyo kwano gi titala unse baka duma kuma da yuda zaba yo ga shayi wasa'atu amma oyo kwano kaka gide ba ada ha egba ke ene duma amar egba chi gili ngi egba ko amar egba ke angor ku ko ngo shige na'am إن المجرمين في ضلال وسعر يوم يسعبون في النار على وجوههم ذوقوا ما استذقوا إن كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة إلا واحدة لمح بالبصر ولقد أخلقنا أشياعكم فعال من مدكر وكل شيء فعلوه في الزبر وكل ضجير وقدير وكبير مستطر so Allah tabaraka wa ta'ala yanhi innal mujrimina amanu li tiba fi dalalin madhila wa su'ur ma ngo de fufu ge ma de o fu su'ur kuma ka gide o fu ma de hu de innal mujrimina fi dalalin wa su'ur amenu lefi ma de fi dalal ma de hila ma o de fi su'ur ge ma de o fu ma e ni su'ur gide ma du ko sa'ir una sa'ir de o yo ti akini ma de una sa'ir ojo na lọ́jọ́ ń ga múdàbí tí ó bí wákàtí wákàtí ẹgbà kàtùlùkà níbi sálíwà aléìsàlám abábọ̀nkà máa nìhí àbẹ́ṣọ́ra minna wáhìdàn na tẹ̀bí uhu inna izin lẹ́fì dọ̀láàlìn wasu ọ̀rọ̀ lẹ́fìtí ọmọjọ́ wọ́dúwà ìmí rẹ̀ ẹ̀lẹ́gún ma náà ṣe agínihí àúnẹ̀ ẹ̀hókè hùwá ń àwọn ayá lè bọ́ yìí ṣe ń kàjẹ́ ka lè bọ́

ọmọ àwọn náà wéhù náà éjù wọn máa dùgbò náà máa yóò dùdá wọn náà tó kọ́lé éjù wọn ṣe tá máa dùn wọn gùn dábà lóòkú tákù máa kà wọn máa fi ní mẹjọ má mẹsàsákọrọ mẹjọ ọlẹ́ ìdúṣù náà sẹ̀kẹ́rà mẹjọ má mẹdọ̀láṣù náà sẹ̀kẹ́rà kágò mẹjọ má mẹdọ̀láṣù náà sẹ̀kẹ́rà mẹjọ má fún mẹgàlùkì dẹ́ ṣe kí tágbàdé àkúnáà mọ́

atsɔ na ŋu inaluka ŋu aƒe ŋu lɛki n'alu lɛli ɔna ma ŋua ŋu olu ŋu la alu lɛli ama ŋua ŋu su ŋu la alu lɛli ŋu si alu lɛli ŋu alukɔdzo alukɔdzo ŋua nɛ ɔkɛlɛ ŋu nɔnu ka alu lɛli eye kpi ŋmɔ wɛ kɔlɔ yɛ lɛ ɔyɔ na lɛ wɔma amuruna alahu yɛ ni wa ba iwɔn ŋun na nyi se ne ila wa ahi

ala yẹ́ ni na nẹ̀ olú èmẹ́ àlgá parú lè gúdù mẹ́rún àmàká ìrọ̀ yá kọ̀lá ọmọ nì mẹ́gbó dábẹ́ náà kí ní hún akọ̀yọ́ wú ìké yorú mẹ́ ìnìkẹ́ yọ má ní kéṣù mẹ́rún rú ní ọjọ́ jẹ́ ní kéṣù mẹ́rún rú ya kọ́nà mẹ́mẹ́ já ti gbítẹ̀rẹ̀ ń hmm, allah akbar ọjọ́ nẹ̀ ìrọ̀tàbálẹ̀ ìyá jí alhalimu ìyá ji jí ìwà agùnmá ó nè nígbè ọwọ́ dáre yóò nàdágo òbí kèké jù ń ya yá ọkọ́ kẹlẹ́ ọlọ́rọ̀ ẹ̀kẹ́ mú kwá tági mọ́kọ́ lẹ húyẹ̀ 4,500 naira yẹ̀kọ́ wúyọ́ méjì máyọ̀ pàmò igi rẹ̀ ìmúdùn ó yí ẹ̀ ní ọkọ́ kẹ adọ́lẹ̀ tápamẹ́

tọ́lá lẹ gbọdá bẹ́ẹ̀ náà kí ni ó yóò mà nínú amẹ́lá gbọdọ́ máa kẹun lókè ẹ̀dọ́ máa ṣe iye ju gidi iye màmá jà wọ́kúlù sọ̀rìrìn iye kékeré lẹ wọ́kẹ̀bìrìn iye ilé lẹ mustator maurait máa kọtánẹ̀ ẹ̀hùn dúkẹ̀ṣe iye kékeré iye ilé máa yẹni ìyákùn

ẹ̀yà kalu ẹ onu alùmígbọ́ta alhaiki tòrálẹ̀ oléfi yìí ka agó àkíkì kékeré kékeré anẹ́bìsánilá alìsọ́lá mẹ́ni àmú oléfi kékeré kékeré ti lélẹ́lẹ́ ohun ma kọ́ ma pakọ́ṣáká ohun yàwó yìí nínú yọ̀ náà خلي ذنوب صغيرها وكبيرها ذاك التقاء افعل كماشي فوق أرض الشوك يحذر ما يرى الكمال ما ربك كره دالو جيك مولي جارو باوا إن المتقين في جنات ونهر في مقعد الصدق عند مليك مقتدر إن المتقين أما شوكو جو fi jannatin amma alka kakama ma amma ce bene dihuna amma ce yonugunugu amma dai aljanna maliga yi aljana ba jo emi ama chenyo maliga jo mome wa nahari mamuji hu mi amome to yo ni fi jannatin ma de aljana ba jo emi ne o ko je gbadu ki akola aljana ya ko am ya kola me wona idu ya akeli ga se sele guru meji e onle egba wa wa tan mamma le mustafsir ma ni en ti chita ko bojo akabane le ide isi arab arab sha akabane le ama arab ko lima ma sha ko gane le tane ẹun dúó maka makakí ní ìyà anyá tí ó ṣoṣí nínú ti akọ́ṣì níbà ẹ̀yà kẹlẹ̀gáṣẹ́ símẹ̀ ẹ̀lẹ̀gáṣẹ́ símẹ̀ èyí ni a yìí ó nẹ̀ ma ṣogun ó nẹ̀ àmẹ́nẹ̀dúbí ọwọ́ àmà abẹ́kùnmápò nẹ̀ àmì háyákìlá má ma nẹ̀kú nẹ̀ ma ṣogun má onúmẹ̀ẹ́gbà má ìnìyàn kó kà 200,000 nà má gbà ma na kọ́lẹ̀ wọn máa ni consider it done kọ́lẹ̀ lẹ́lẹ̀ ká ṣe ṣe mẹ́ máa ṣe mẹ́lẹ́ máa ṣe dánú máa ń dá ẹnu kọ́lẹ̀ lẹ́lẹ̀ ká ṣe ma mẹ́ torú máa ṣe ọ́ mí bọ́lá máa náà kó máa consider it done níbi ẹrù tó ji kọ́lẹ̀

ngale ma anya kuma joyi inde malikin muqtadir ugbo ajofe ajofe ki ni iku ajofe ki nupayo omole nga ma anya juje nga ojimai taku eke bugide ma mi si eleka mamda atane tama ina mela ku kenya koyu e ka memu e dawo yi si ale a ojile nga me anya chire ame ma me kujo mo ka me ke yo mo gwa ka me ojile asipata taka me ka me ojali jena oyu se aka me di ojile ga nde mẹ́kàájì sídìkì nẹ́ ìndẹ̀ mẹ́líkì mọ̀kútẹ́dìrì tí a yẹ ilé tàmà mẹ́dà wo yí sí à ẹtẹ́nì ọ̀ títàlá sí àkẹ́dọ̀ ọrún ẹmùgbògbò títàlá ọ̀tẹ́kàdín emi ọ̀ akọlùmí èmi kẹ́dọ̀ ọrún ẹmùgbògbò tẹ́kàdín láhíà ẹ̀rùn ẹgbò èmi kì tẹ́kẹ́ ẹ̀nẹ́ nǹkan adọ́ ọlọ́run àti ẹ̀nìyàn pílò yọ ilẹ̀ ya ìwọ́n nà na bọ̀ bá ọjọ́ ọ̀nà lẹ́bà báyìí nà bẹ́ẹ̀ bọ̀ sí àlẹ́kùnmá kún àmù nà wúwe bá àdìsẹ̀ fẹ́ yóò ló fà àníbìsẹ́ lọ́sẹ̀lámi ní ní bẹ́ẹ̀ bọ̀ dọ́mọ bá àmù nà ń wá dédì gé mọ̀ ọjọ́ ọ̀nà dá iṣẹ́ ẹ̀rẹ̀ ní ìṣẹ̀dẹ̀ mẹlísíà ń kéte mẹlálùkè iṣẹ́ àwọn dẹ́ iṣẹ́ yìí wọ́n gbogbo àgbà àmù nà á ti gòmá ìyàgùbìtò àmà níbi na níbi ọjọ́ àwọn gòmá dá sí ẹ̀bẹ́gẹ̀dẹ̀ àmà gbẹ́dọ̀ àmì wọlé ọjọ́ rẹ̀ márìnjẹ́ ọjọ́ rẹ̀ àbókù máa fẹ̀ dọ́ọ́lá máa tó dọ́ọjọ́ àdínì kú má dàmà dàbà bánilẹ́ máa kú má jẹ̀ ní abánilẹ́ ọjọ́ náà yóò ti mú wa tó ánìkì dábàá sí ìṣúra àmúnẹ̀jẹ̀ ní ìmí ń àyà àdọ̀kàtò àlùkàdé àlẹ́yìn ìkàgbọ́ jẹ́ kí èkó ṣe wọn máa wọ̀bẹ̀ hàmdíkà aṣáàdà láìláha ni amóhì amóhì ó ká ìjìdú àgìdábójá lẹ́yìn ọ̀nà kweli ni kumatekwo onale enegitini ugbale ina hitota ke akajimito to onubile onubile na tini ni eni oṣù ramadan alijigere kama aji kunga kunga chanyo onubile tini ni yunga chanyo aleji gere anyo ke ajiji agini egba haila un tungeti ne kamu ne kema sabu ngema ti ne kamu ne kema ni tagi jemu ngana ngana jaleji ko to nga jaleji ko dugbo yoduko to ale yele ha ke liwudu ngeje makunga nyaro meleke ama pe ha ya to ami malami mainihi matini ngunu bule turgi chanyo gigide in amanyo leki chiba anyo leki anyo kuma anyo memduhun nji anyo kuma kuma praise anyo kuma ekinu yenyu mangi ko neki chanyo ona ka echa anyị olelechi a gị n'iyi ụnụ achọga haila iche icha ọla agbeli ụnụ ojenwu nye agbada anyị gba akwụkwọ gwa jehi wee kọmụtegiri ya dịnya jenwuje ya mere ịra ama nye agbada wee kọmụtegiri ya dịnya jenwuje ma anyị dị mati na abalị m echa ọ na-aka a gị emi ya amụtegiri dị ma je ihe emuchi ihu amtolem kparka kpakucha ka we amda bate yu e ya ko go ma okolo je ngi ki ali du alku ma ti de e yale yin e ka kini on aja yo e ye yu ni a je ododa ni olade hokka oyodu en olada kobo oyodu en toro yo ti ni ke yale yin ani bi ka ke jin oyo a ke jin so e yo yodu do ade oyin iwe mo ye ye ngo ko ani bi ko yo ngo ko ye o ke jeun ene e eh, kani ti adogbe ngede iboke edo jama ni kuma ma kuma ato ga hala ni ye lu to ye ni ebo ya o se kuma nga ya e ma ni gelu ma atu ye nga ya abanyu ache ga ma ni ka ma ti do mi ka a abe ko spaghetti ka se mi ya mo ni ti ni kuma ma ke ado ga to to dale en kuma e yi so gbo ma ti so

ọgbọ́gbọ́ ìjà àkéjì àṣíṣà ìrìnlẹ̀ lòdúgbò ẹnigi jẹun yìí dómi ṣe wẹ́ àbẹ̀kẹ́ ọ̀bẹ̀rẹ̀dì ẹ̀yẹun ṣe àbẹ̀kẹ́gẹ̀ ẹ̀yẹun ṣe ẹmùdú tẹ́ yẹ̀wò ẹ̀ ẹgbàdó kẹrẹdúmáde yẹ̀wò ẹ̀jẹ́ tó áyún ọgbẹ́ òkú ina kuma afayin yan gidi lugbo ina kuma afayin yanihi oye ma ọlọ́pọ̀ ma bá òkùnlé ma so ẹ ma dúkà mẹ́bí ọmọ àmẹ́ta àrẹ́lẹ̀ sábà mẹ́ta àáyí sáàkìyà ábùnrẹ́ àwọn àmọ́ mẹ́hùn bí àmẹ́àjì ni òǹkẹ́yà ìnàlẹ́ òǹkẹ́yà mínàlẹ́dùn àmẹ́lẹ́ so méjì ina lele ake eli ga mu denwe yo lopu ngechi ka me adui towuyo ti moto kero ma me ane so ama me wike ti ama ya gane ngame ma ya ne na ba de se kunga kunga dunga melen so jan ko nge ko ile ke ji delili e je mu si e abiene e biene le to ini gidei ma to ne yiwa salihu bin fawzan al fawzan rahimahullah ma to ni nigire tako ni ya sheikh salihu iduhi nigire ka kini ina yafa ba haramun shi eni meji gire kuno blaite ini iche mi kido yene du ni geyin ina yafa haramun shi ya amu lefi woji tí ó léfì gíní ọgọ́gá kó léfì gíní gíní inú ìbádé àmú léfì gíní nù ìdí àmú léfì ẹ̀wọ́ òjì ngoko ma gwalu ka ma oni ipa mamudu te imiro mamudu te akpabi oni ise mamudu te zina ise mamudu te to gbogbo ma láì ní ọgbà gbogbo ma kàmù ní ìṣẹ̀wò ìyẹ̀wò ìjìnlẹ́jọ yìí ọmọ màrí ní ìfàtẹ́ tó dẹ̀hùn abdullahi ibn abbas rajá ta'ala anhu yóò tagada kitabul kaba'ir ẹgbà kí a define olóòfin kò máa dọ́ kabira yẹn olóòfin kò máa dọ́ kabira ẹ̀hùn dúkà níbi kàkí ni ọjọ́ àná màá ń

ene kimeju kina ke akongola ngobel abane leba alwashima de ama gorojun wal mustawshima ene ma kongun ama yongorojun to to o ma abayo yi we kedo kuma hina un aba ma kekele abu ma mola ni aye adi se ma le guru mm. oyo oyo kule ma hina nyalu ahina yi ahina yun to welele yimu ìjẹ́tọ̀lá ayá ọ̀lá ọjọ́ kọlà níbi dání amẹ́kùn méjì àwòtọ́ ọ̀rọ̀ dáyì ṣe àwòtá na ẹ̀gbọ̀ ṣe àwòtá na kìí mẹ́ṣẹ̀mí implication ní àgbà àwọn ẹ̀yìn ẹ̀dá kì ní àdálò ẹ̀dá mẹ́ ẹni dúkì dání ìyálàwà dẹ̀ ẹni kìí gálẹ̀ kí yé ẹni màkọ́ bọ́ yàmà álì dẹ̀ ìjọ 11 ní èpòlòpòlò ká ẹ̀ẹ́dá mẹ́ ìbìràwà dẹ̀ so ẹ náà dáa mẹ́ màmí kíkẹ̀ ṣe mẹ́ oyi na ẹ kìdá lọ ẹ̀yìn tó dáa láà bẹ́ẹ̀ kò máa nínà kò máa yójú pálẹ̀ yíba ma jẹ pàbí tó dún má tẹ́ ní kò máa dọ́la máa dàmá yìí bọ́lẹ̀ má yẹ dàmá yún tó dí ìnà kò nẹ́yìn tó dáa láà dúkìá wọn hàn yìí náà báyọ̀ ẹgbà dúkìá dùhù yọ máa yìí ní alùtánà mi ní ọjọ́ mi ní kéjege alù ti kẹ́nyà ọjọ́ mi ọjọ́ mi tó gbó dúkìá alù àmì dúdú ṣe iji na bu jama emir omoro mo yin to da le ina ba ina ifa ba inyo iha al'ada ni turuki aje ngene duki ne iya adubi ki aje o mama ne ki se ki aje mama bugo anibi awon tini ni ojo awon tini

ikpangi kule ya ma yenga ameulele maika boga maika ma ile madura kini kristiani hai kristiani ha cha mengu rebi kuma kikpa made so imam malik yenhi enyi kini ikpa o matini kuma du maru koi ikuma kikpa o matini kuma du koi so en kidama kamimali kamimali mi kuma kini matini kuma du ma, ma kikpa mengu gele leni imam malik de aboku kola la kimatini kuma kikpa mani enihi azaba edunwe nwore romo enya chagbi takeke wole duhu takagbi leki hill agbe gire ya chi deliberate ege oje e, gbeju gire nge gbeju gire chagbi gire yi chagini hi ohun chagbi hi e, ka lo ama ha be ni takuma ma de wole da gele ni turale ma jun tabe bo e achi haramu nge kin ma yu kola ayo ego yanu

ẹnogó ìpẹnogó yà màṣẹ́nẹ̀ jálì wù kódé wù yàgbà jálì ìdúwọ́gbò lùmá ọlùmá ọ̀múnẹ̀ àbẹ̀kí mu dúwọ́gbà ye aṣíwájú málẹ̀ wáṣẹ́nẹ̀ jálì wù òun tètè àṣẹ wù àmà abalẹ̀ yẹ ẹ̀yàkẹ́nẹ̀ nà mẹ́rọ yọ ọlọ́dẹ́ O kú ẹlẹ́ ukú ẹ̀ta kàkú gbogbo ó dì ń ẹ̀dẹ̀ tí a kún gbẹ́gbẹ́ yìí lọ ní dún akẹ́dẹ́ tí kí ẹ̀dẹ̀ ìgbẹ́ dún ní yo omacho komachi ke ku ogwe ku ngacho le we adomo ke etu bi ucho ibienen amma madama ko makini idojo de letter o ya le yi won na du leyo akini ikani abenene na adabi aboyo yi ikani irun run ga mda bi aboyo mi ali kani le romo Allah ta'ala alam. Lẹ́yìn ní nígbà màtẹ́rẹ̀ má dòjò ẹ̀ka síbọ̀ ọ̀nkà ẹ̀ ní Okay. Naam, ide ni kuma te tane ka aduhi hin won ale. Abukin keta, ari aduhi hin lelen. Se ni le on de. O ma skulu kimi singa na he. Ola abuta ba na go gba wa. Iya go ibiene. I je biene no levi. Tuda anibi anibi anibi du ziri le wan. Eh, tenga ma tini tudo kia no levi len. sukulu gbe ki misi ma wewe kilasi abeke sukulu gbe ki misi awe kilasi ki a nuko wane ki a dẹmu bojima ẹlẹtẹ sukulu gbe lẹ allahu ta'ala ana subhanahu wa ta'ala hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sallu ala nabiyil karim